ọlọ́run àtẹ́lẹ̀ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kíkà tí ìtàgé ti dán lẹ́kọ̀ọ́ òun náà ni àṣọ mùsùlùmí dá sáwa Muhammad siddiq ní ṣáwí nígbàlá yìí fún wa nípa mistake táwọn tí mo fún máa ṣe eré ìrírẹ́ من أخطاء تتعلق بصلاة الجمعة عام السيطة هنا سيطة يوم الجمعة لما توقع التخلف تخلف وعروس عن الجمعة والجماعة إذا بي أقوى يعو كنو من سيطة يوم أقوى يعو دوا بيعوني أدواتي جمعي أقوى أنو خلواني kòní bí irun jùmọ́ kòní irun jùmọ́ ṣe mi ṣéèkì ọkọ ìyàwó ìgbéyàwó ní kíkọ́ kírun jọmọ́ àbí kíkọ́ ìmọ̀ kírun jùmọ́ mistake ni kẹgbéyàwó ní kíkọ́ kírun jùmọ́ àbí ẹbí sí pé òun náà kírun jùmọ́ ọ̀pọ̀lọpọ̀ wádà máa ti lábàdọ̀ kan aṣọ́wá máa ti ẹ̀kọ́ alábẹ́yàwó rẹ̀ ló mẹ́rin lazari a máa ti mistake ní kíkọ́lẹ̀ àwọn kọ́mọ́ ẹ̀kọ́ ìgbà máa ń sọ̀rọ̀ sọ̀dà gbogbo ẹ̀kọ́ mistake ó ti wà táwọn ìbá ń ṣe kọ́kọ́ àmọ́ sọ̀dà ti wà gbogbo ẹ̀kọ́ mọ́rọ̀ ẹ̀sìn kò sí kí mo ṣeré náà mo ní ṣeré ní ara o tó wà ní ìgbésẹ̀ rí ga ẹ̀kọ́ tó ń fi lé ìdìbò ní ọ̀bẹ ó di yé wa ọ̀rọ̀ kó bá tó ń bínú sí wa tí wọ́n ń fi ọ̀rọ̀ sí ṣeré pé kò bínú ọlọ́ọ̀bá sí yẹn ọlọ́ọ̀bá má bínú sí ọ̀kan ọlọ́ọ̀bá lábẹ́ láti bí pàṣù kò àtàkọ́lùfọ̀ àrùn àrùn ìdúmọ̀ wọ̀ jẹ̀máà ẹ̀kọ́ ìyàwó mọ̀ هذا خطأ شائع عند كثير من أوام الناس بشكله أفكلا انت لا يقلق لنا ولا مكان وخواصل قد أنه مكان من أميقا ويستدلون بقوله صلى الله عليه وسلم كما في سنجا يقول عن المبايك جد لم يزدق لها خدور سبعة إلا تسبيع ومجي يقول في سنة بني pé èyàn lọ́jọ́ méjì lọ́dọ̀ rẹ̀ ìfẹ́yẹ lẹ́tí sábàkálá gbogbo sọ́láàtà láti tó bọ̀sẹ̀ ti lọ́kọ̀ kájá jẹ́lẹ̀ kó tó ní ọkọ rẹ̀ ni ní ẹbá fẹ́ èyàn lọ́jọ́ mẹ́ta pẹ̀lú ẹ̀ àti ìwọ̀n gbogbo méjì yẹn kó ní ìkọlọ̀ lórí kí ní máa máa rà rẹ̀ eléyà búgbà ni ìrìnàjò nílò aláàtàrí ká sì ti fẹ́ ìfọ́ láwùjọ àfi ní ti ilé sọ yìí sọ̀rọ̀ yàní olùdókèdè lọ ìyàwó tuntun ìtumọ̀ fún orun fún wọn ní ìtumọ̀ bèrè tí a pé adúgbò yìí olùdó mẹ́ta ìtumọ̀ fún orun fún wọn gọ́mì ni olè ìfẹ̀sọ́rọ̀ owó anas radiyallahu anhu bí tọ́lì lẹ́nà anas radiyallahu anhu ni wọ́n tú àdìsí fún wa pẹ̀lú bí ọ̀rọ̀ pé àmìnà sunna nínú sunna ni ìlàtọ̀wọ́dà rajulun dhikr ní ìbá fi ọmọ gbé ara fẹ́yẹ lórí abúlébọ̀ ìyàwó ti sílẹ̀ ti tẹ́lẹ̀ àdúgbò ni bá fẹ́ bí lórí àkáàmà ìndí àti àánú ìkọfẹ́mà lórí tí lè gbé ọ̀rọ̀ rẹ̀ kọ̀ntínúyẹ́sì lẹ́yìn náà yóò tẹ̀lé àtúnrún fún wa ní ti gbogbo àgbé ni mẹ́ta mẹ́ta ni àdúgbò kan ni ẹ̀mẹ́ ìpolówó méjì rọ̀ ẹ̀yẹ ọmọ àgbègbè ó di yé ọ̀rọ̀ ọ̀sẹ̀ wọn. من السنة إذا تدمد رجل ذكر nínú sílẹ̀ tí ìgbà fẹ́ àwọn ọmọdé aláṣáyè lórí abúlébọ̀ ìfàmà ìdá àtúkà àn yóò wọ́n ní nílẹ̀ súnà súnà ni ó di yóò àmì dọ̀rọ̀ fún ìdí wọ̀kùnkùn mà láyé náà àkùnrin fún wọn jẹ́ méjì bí ìdí ìlú ìjọba ni wọ́n jọ àgbè wọ́n yìí láti lọ́wọ́ jọ sáyè ara bí kíkọ́ ọmọdé ọmọ àdúgbò fẹ́ kó gbogbo gbogbo في هذا ما يدل على ترك الجمعة والجماعة يعني في كثير في إيه جماعة في الجمعة لا في إنه جماعة كثير قال ابن حجر العسكري الآن عفا وابن حجر يقرأ عن يتآخر في سبع أو صلاة من صلاة الجمعة ما كان مقرون كما فجأة كل واكب جماعة ní alóbìnrin ọjọ́ ọmọdé o níta lọ́nà lọ́nà sí kíkọ́ ni o makuru ni kọ́ máa fẹ́ láti wákẹ́ ìjàmà wọ́n fẹ́ ara àmà rẹ̀ bẹ̀rẹ̀ láti káàna yẹ fàlù àti iṣẹ́ ìpẹ́yẹ rẹ̀ wọ́n gbé àwọn oníkùnkùn àwọn iṣẹ́ rẹ̀ wọ́n lọ wá àbí mi kankan ó lè fi wá àdó rẹ̀ ó lè fi fi ẹ pé ní ìgbésẹ̀ gbéyàwó tí wà lọ wá àbí ó lè má gbé ìyàwó ká lóòrè yóò mú lẹ́nu mẹ́ta alẹ́ ìṣàfihàn rahimahu allah ìmọ̀ ìṣàfihàn وقال رافعي أفاء رافع بعادة في النهار إليه لسنية أما في الليل أنا لا لا بيلا بيشيك أرى فلا أراه كده اسمي كده المنظور أن لا يترك له واجب كده إتاري بيه كده واجب إنه إتاري بيه آني كده سنة منذوب يمكن سنة وديرا آني كده منذوب ضعفي wájìbí rẹ̀ wájìbí ló wà lọ́dọ̀ ìyàwó ẹ̀ ní alẹ́ ó di ọ̀pára ibnu daqiq àtàwà ibnu ìṣúná pé afirka báàdù fukaha àwọn ìṣúná àwọn àwọn akọ́kọ́ nínú àwọn afọ́nù fi ṣe wọ́n ti ní stage bẹ́ẹ̀ kọ́ kọ́ mọ́ ohun ìjà وعاد بالغ اجتماع إليه بعد من تفكها والله تعالى عالم wọ́n pé bí ilé ìsinmi ọbẹ̀ sí wáàzí nìsín lálẹ́ wọ́n wò pé kò wá lọ wáàzí mu ó wá dúró ìjẹ́ kò tako ayàkùnrin يا أيها الذين آمنوا لا تدركوا أموالكم وأولادكم kódà ọ̀rọ̀ wà bí ọjọ́ ọjọ́ jihad ojú ogun ọjọ́ jihad ojú ogun kan tó bá ti gbé àwọ̀ wọ́n fi kú síta ẹ̀kọ́ kó kú tó lékè sí àwọ̀ ẹ̀ ó rí ẹyin ìyá ojú ogun ni ẹ̀rọ sọ̀rọ̀ ojú ogun old arákùnrin tó ti gbé àwọ̀ ni àwọn ẹgbẹ́ gbé àwọ̀ àdébìmọ̀ fún ọlẹ́skíìsì wọ́n dúró lé arákùnrin wá wà lé nígboro Madina ọlọ́run ní ṣe hajj ní ìwọ̀sán nìkan wa ọlọ́ sí mọ́ta ṣe Madina inú ààyè mẹ́rin ìgbàgbẹ́ bí ẹ̀rí ti old ẹgbẹ́ ọlọ́bí òkè old láti sẹ́rọ̀ sáwọn sábẹ́ wọ́n fún gbogbo owó ìdáwọn sẹ́kùnkì ni wọn kí ní àmì ní sẹ́ẹ̀dì òní ọ̀gá wọn ṣe ní ṣùgbọ́n ṣe ẹ̀rí pé ti dàgbé ìdílé mi sẹ́ẹ̀dì lẹ́ ẹ̀yìn ìlú ni táwọn fún ìlú táyà wọn fi sí lọ́wọ́ àgbàkà wọ́n gbé láti four hundred kilos ó sì wọ́n bàbá tán táwọn fún ìlú ìpàdé wọn wọ́n dàgbọ́n ó lù ìgbà inú ogun yẹn wọ́n lẹ òkú má níbi sílẹ̀m ọba ní wúlẹ̀ ike eyín ọjọ́ kan wọ́n fún ṣètò ìgbàgbé mú ọlọ́pàá ti gbé ìyàwó kan lọ sí ojú ogun ó wá súnmọ́ ìyàwó ẹ̀sán ọlọ́pàá ìwé ẹ̀jẹ̀ mẹ́ta ó dáwọn ohun pé ah, wọ́n ti pàdé bìí sọ́dọ̀ wọ́n ti pàdé bìí sọ́dọ̀ áà ti ju omi tó gbé lọ́wọ́ nínú ó ti bẹ̀rẹ̀ sójú ogun ni gọ́ọ̀sù kan àlébì sí ìdí nílẹ̀ ó ti sójú ogun yẹn ó ti sójú bá bẹ̀rẹ̀ sí jà lọ ó bá pa kí ló ń ṣe sí jihad mujahideen ni pé ọdún bá kú sí ojú ogun ayé rẹ̀ so ara fún mi ní ogun kò ní bẹ̀wẹ̀ ara eh, fún mi ó ti lára ara rẹ̀ gan westman pẹ̀lú ẹgbẹ̀ yìí fi gbogbo alìsílámà wọn ni àwọn olóyìn àwọn tó gbogbo alìsílámà so òun rẹ̀ ní gánàwẹ̀ gánàwẹ̀ rẹ̀ dẹ́rẹ́bà àwọn sọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ wọ́n yà kó lọ́mà tó wọn ọ̀gbẹ̀ fún mi ọlọ́run fi hàn níbi pé ọlọ́run fa ọmọ tó wáwẹ̀ ọlọ́run fa ọmọ lẹ́yìn kan wáwẹ̀ ìyàní á ah, tí ó ń ṣẹlẹ̀ sí arákùnrin ìjọba mọ̀lẹ́ta ń wẹ̀ kí wọ́n ṣẹlẹ̀ ìjọba lè bílẹ̀ ìyàwó ẹ̀ wá sí ní gbogbo sílé bẹ́ẹ̀ ni wọ́n láàyè ó sì súnmọ́ nǹkan ni gbogbo pé wọ́n ti dì síta àwọn mùsùlùmí gbogbo o ó dà omi ti ń gbé lọ lóòwẹ̀ ó ti dì bẹ́ẹ̀ ẹbí ni wọ́n ti sá mọ̀lẹ́ta fi wẹ̀ ọ̀kan náà o ti pín ẹ tí ẹ̀mí rẹ̀ ò fẹ́ gbọ̀rọ̀ ẹ gbọ́ ó wà lọ́bi tààrí ó wà lọ́bi sí ó wà lọ́bi tí báyìí kí wọ́n ti wẹ ìdáwẹ̀ tó tó tó nura yẹn ó di ìdáwọ́ pé nípa sílùú màláíkà ó di láyé káfà gbọ́ ó hùn ẹ̀rí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó di wa wallahu ta'ala alam naam gasil màláíkà gasil ìwọ̀n pè ó di ọkọ̀ mi kò tó kọ́ wọ́n pè ní ìgbà màláíkà wẹ̀ gasil màláíkà mi ò rántí kọ́ rẹ̀ kéde mọ́ wọ́n yà pé ó kọ̀ màláíkà wọ́n pè yẹn lójú màláíkà ó di wa wallahu ta'ala alam naam. Wàhálùkù ìyàwó kan. Kí ìgbéyàwó rẹ̀ dé lílọ́ba Mísíláìtì? Ilé ìbìnrin yẹn dé máa fẹ́. Bẹ́ẹ̀ méjì ni ó lò pẹ̀lú ẹ̀dà méjì mẹ́ta. Àbí yóò pe ìgbà àwọn ọba kú sàrò wa. Ìlú àwọn ẹ̀wọ̀n ẹ̀rọ dáńbá gbé ibi tó ti gba à ń pẹ́ ẹ̀wọ̀n kan ọmọdé kí wọ́n wá bí láàárọ̀ yìí ọ̀la àánú ọmọ ẹ̀sìn ní ọmọ ẹ̀sìn mọ́kọ̀ gan èyàn fẹ́ jìyà ó yọ oúnjẹ. mo tún mú mọ́tíláṣí tẹ̀lé so ìbáraka kan ìbáraka kan mo tí mo mú rákà yẹn bọ̀ à pásítà yẹn ni mo ń kí lọ́wọ́ tí ìmọ̀mọ̀ ẹ fi bẹ̀rẹ̀ irú àwọn àlàyé wọn tí wọ́n ń ṣe confuse me ṣe mọ bí kílẹ̀ wá ń di sílà rẹ̀ so ẹ mo bá dé ibi kárí gbogbo ìtumú òṣè so a ní pé nígbà tí mo ti wá bẹ̀rẹ̀ ní àdúgbò kẹ̀kẹ́ ní pé bí mi. níwà tí ìwà dé ó di ní náà wọ́n á lè ṣẹlẹ̀ náà mo fẹ́ fi ìṣẹ̀lẹ̀. ní ẹ̀sìn wọ́n ní tí ẹ̀sìn bá kú bá wù wá dáadáa wọ́n sọnù sàárè di ilékun ilé tọ́já nínú ìsàárè wọn ábàjọ́ ń bẹ̀rẹ̀ nìjọ ọ̀rọ̀ gbogbo bẹ̀rẹ̀ ìjáde a máa jẹ́ àmọ́tẹ̀kẹ̀ ló dìkà ayé yìí obìnrin torí ayé yìí ẹ̀mí àtàrà wà bí kẹrẹ̀ ilé ayé ti bẹ̀rẹ̀ ń gbìyànjú لأن ربنا حياة الدنيا دي ذكري ربنا حياة البرزاء ẹ̀mí ọwọ́ àlọ́tọ̀ àrọ́ wà látọ̀ obìnrin ẹ̀mí ẹ̀mí máa gbádùn ìdígbà wà ìgbádùn máa bá ara nù sáré ìkéde pé ní oúnjẹ sáré ni àmọ́ oúnjẹ sáré jọlọ ọ̀gbọ̀n subhanahu wa ta'ala ó bí yẹn sàn. Thank you. ama fún ọ̀yà wa bákùnrin sí ìtọ̀ kò ní sí ní ọ̀wọ̀n jáde bíi tùwárí àlùmísk tó ọkọ̀ sọ̀rọ̀ àwọn àyà rẹ̀. kò sí chẹ́ǹsì kan àgbẹ̀ ní ẹ̀ máa rí ọkùnrin ní kẹ́ máa rí bí ló máa ń ṣàdúrà àwọn ìlú kan ní wọ́n ṣàdúrà àti àwọn ẹgbẹ́ pé nípa ti dídá káàdì kò sí òkúta ìrúgbẹ́ ilé yìí àníbi àníbi ti sọ nípa ti sọ̀rọ̀ lọ́wà ó di wà ọ̀rọ̀ à ń dijú àtàwọn Christians àwọn Christians wọ́n ti ọ̀pá àfíríkìwé ọ̀rọ̀ ẹni ìfẹ́ sí ọjà láàkínkìwé ọlọ́jà kékeré sọ́kùnrin àkójọ báyìí nínú àfọ̀dọ́lọ́ ní kọ́ ó ti dáwà ọ̀pọ̀lẹ́tì tó jìnà yàrá ẹ̀ ó ní à ń jíjàdúrà láti àpẹẹsẹ̀ rẹ̀ ó ní wèrè kí ọdún nílẹ̀ àtàrọ pé ẹyẹ tí tí ọjọ́ ìdíjú ìdàdúrà ẹ̀ ẹ̀gbọ́n jẹ́ ìsìn láàmù sí bẹ́ẹ̀ tí wọ́n jáde wọ́n gbà kọ́rọ́lọ̀ gan ilé ìfẹ́ oníwèrè bí onílà ká ìkan ní ọ̀pọ̀ ní mùsùlùmí lọ́gbẹ́ ayúgbà ẹ̀ lé ìlú ẹ̀yìn ìkàdọ̀ ìjọlọ́ ìjọba lẹ́yìn ìdíjú lọ́wọ́ mi kò tó tàn ó di ẹ́ ó di ẹni tó bá tó ń pè yorùbá yẹn ó ọlọ́run ti gba yorùbá yẹn pọ̀ pọ̀ yorùbá yẹn bẹ́ẹ̀ yorùbá yẹn da gùn ó ti tó ìpínlẹ̀ kan lọ́wọ́ níta ó ti mọ̀ sọkún ẹni kristian yẹn ó ní ẹ̀yin mùsùlùmí mọ́kànlá ń lọ yẹn kí a máa kí sáré rà ásùwọ̀jì ó ní ẹbọ́lẹ́ǹsì ẹ̀rà kí sùkúta ẹbọ́lẹ́ǹsì láàrin ní ara ohun ẹgbẹ́ pàṣẹ o wà ní bíbí bẹ̀ àmì jáde pé ó wà ọwá ní ọkọ́kọ́ kò sì kẹnu báyìí omi ilẹ̀ láti ibẹ̀ ìgbè ó ní ọlọ́run ní ẹ fi ẹ̀hẹ́n ọkọ̀ sì kẹnu bíi ọ̀dọ̀ yakub ọ̀dọ̀ yakub ni jacob pé ìfìfẹ́ rẹ̀ rẹ̀ ní kíkẹ́ fún okùn kan kí ẹ fi ìgbà òfin fi gan nǹkan ẹni bíbẹ̀ ní ẹgbẹ̀ lọ́tọ̀ báyìí ó wá ní ó wá ti zoni zion ibẹ̀ ní ó wà níbi àti àwọn olùbẹ́ẹ̀tì wọn níbi ọ̀nà wọ́n wá ní ẹ fi ìfẹ́ hàn òkúta tó wà ní gun nínà ẹ máa bí ẹ máa bẹ̀rẹ̀ ọgbọ́n sọ ẹ̀ sọ̀rọ̀ yíyà bí ó ní ẹ fi ìfẹ́ hàn òkúta iyebíye tó wà ní gun nínà wọ́n ní ìfẹ́ wà bẹ̀rẹ̀ kí ni ká dùn wá ní pé ah báyọ̀ ọlọ́run bàbá kẹ́ ọ. Adam wa lọ sí hajj tí wàá ṣe àlékún ní mọ̀ lórí ọ̀rọ̀ yìí ti ṣe ẹ̀yájú náà ọ̀sọ̀ igun náà lọ́wọ́ ló sọ igun lọ́wọ́ ló sọ igun náà ti bẹ̀rẹ̀ lọ́wọ́ fún un ṣe jáde láti kọ́ ọ̀rọ̀ sí ara ara gun ní ìlà ìlà ìlà ẹni pé islam ẹ̀sìn náà bá ní islam ẹ̀sìn náà bá ní ó di abójúlọ ní ọlọ́mọdé àfẹ́ ìwọ ọlọ́ba kó kà mí ìwọ ọlọ́ba báyẹn wà náà wà á dún sílẹ̀ láfọ́sì tí àwọn kọ́ tú kúrán sí Yorùbá bọ́kọ̀ ọlọ́run oníwárá o oníṣègùn àwọn ọkọ̀ ọlọ́run oníwárá o ọlọ́run ní kìí ti ọlọ́run tó bá ní ọlọ́run ọ̀run nìkan lónìí o wọ́n ní wá ní ọlọ́run lóhun lónìí ohun gbogbo rẹ́ lọ́kọ̀ rẹ̀ jù bàbá ọmọ kò bá kí wọn wọn bá gbà kí ọmọ òṣèlú bàbá yẹn ọmọ kò bá kí wọn wọn tí bible school ní ajé níta ẹ̀ka gàdá kọ́lọ̀ ìgbìmọ̀ nípa bible wọ́n ń gbá kọ́ńpa quran tí ìbá máa tako islam bí lè gba islam wọ́n sì gbọ́dọ̀ wọ́n ń gba islam ni tí máa wá ọjọ́ nìkan tó ẹ̀rọ tó náà sí ṣe nàìjíríà ti di mẹ́rìnbá ìpínlẹ̀ ìpínlẹ̀ sọ òun pẹ̀lú lọ́gbàlì déédéé àkàdé lọ fáńsì pàpà ní ọdún ìpàwọ́ fìfèrè kìfèrè mọ́ níyẹn lọ́gbà àgbà tìlẹ́mì jóná ni mi ò rí wẹ̀ mọ́ ìfẹ́jálì bíbí àkàtà ògbọ́n ọ̀ṣọ́ àti bílájú akéèkéè ọmọ ọmọ ìṣẹ́ ọ̀bá nìkan ọba àkójọ ọlọ́ba náà. nípa ọmọ àlè obìnrin fẹ́ lọ ilé ọkọ ọ lè dùn ní bàbá. arábìnrin yẹ ẹgbẹ́ yẹ bàbá yẹ ọkùnrin wọ́n lè gbogbo wọ́n lè fọ́ kọ́ ọkọ̀ tí ìyá yẹn fẹ́ ìyá yẹn lè fọ́ tó lè ti kú dùn tó kó ìyá yẹn ló lọ mọ̀ yẹn ìyá yẹn ọ ní alawọ́lọ́bù trash obìnrin ìdìbò níbẹ̀ yẹn ó náà ẹni tó fún rúmà yẹn lóyún wá padà wá fẹ́ rúmà yẹn àti ẹni tí wọ́n bí rúmà yẹn fún wá padà fẹ́ yà yẹn so ẹni tó fẹ́ yẹn tó ń rí ẹ̀kọ́ padà fẹ́ yà rẹ̀ tó òun náà lè dùn nídùú bàbá. bẹ́ẹ̀ ni kò ní ìsọ́ọ̀tì bẹ́ẹ̀ ìyá ẹ̀ ló lọ́mọ ó ti wà àti tó ń ṣe pé ọmọ ìta náà kó fáwọn afẹ́ àìlẹ́sìn rẹ̀ gbogbo wọn obìnrin pátá ni wọ́n dà ń bẹ̀ ni mo bá di tẹ̀lé tí alùwọ́ládùn lè firash kí la fún yẹn lóyún ọmọbìnrin yẹn lóyún ọmọ yẹn kọlá áfẹ́r hajar ẹni tó fún lóyún ìyá ni ó fi dójú ìjẹ ẹka adélébọ̀ ni wọ́n lọ lókùpá jọ ọmọ ni wọ́n mọkùnrin wọ́n fún ní ẹgbà ni ó di èso bàbá yẹn irú márùn-ún tó fún lóyún yẹn ìyá yẹn lè fún ní ọkọrẹ́tì gbogbo bàbá rẹ̀ mọ́kì gbogbo bàbá rẹ̀ ní ṣẹ̀ríà ó di wà wallahu ta'ala ẹ́ ẹ́ àwọn ọmọdé àbí ìṣúwà yẹn màlìkí àkókò yẹn wallahu ta'ala náà. ìyá mi so igi lórí oyún ẹni ó jà. láti fi hàn wọ́n inú sí àlọ́wà bí wọ́n bèrè gan ni títà wọn àwọn ọkùnrin náà ti tó ẹni tí wọ́n ti lóyún náà wọ́n fẹ́ so igi ẹ̀ fún ara ọ̀ òyìn ẹ̀yẹ́ ìwà ní tíra yẹn ó di ìwà náà tóbi máa yẹn tán wájú máa tán gbígbà so igi ó di náà lẹ́yìn náà ìtàwọn yẹn máa ti tó bá tó bá ti lóyún tó ti lọ lé ẹtí fún lóyún lẹ́yìn wọ́n àpúrú kọ́ lọ sí ìdìnnà lọ́nu ó di ebí ẹ̀wọ̀n tó máa ó di àpúrú kọ́ lọ sí ìdìnnà lọ́nu ọlọ́mọdé àbáwọn sọ bí ibú ọlọ́run wa ọlọ́run kó sànù wa. نعم